ìgbé sọ̀rọ̀ ní gbẹ́gbẹ́ lábájá òun lọ sí lọ́rin ẹ̀ sí òde òde friday ìjọ ìlẹ̀bàjá pọ̀jù ẹ́ gbèsè tí mo ti mọ̀ láti bá ẹgbẹ́ púpọ̀ ṣe kí tó dé tí mo bá dé lọ́rin ìdí nǹkan tó rárá láti alákọ̀ọ́kọ́ débi tí ìlọrin ní ìgbàgbé kéèké rẹ̀ àyè mo fẹ́ lọ gbé bẹ́ẹ̀ tó tẹ́lẹ̀ ìdáhùn ẹ̀mọ́ sọ pé tí wọ́n bá lè fi wí ni pé tẹ́yà bá ti lo dọ́mẹ́rin bí kan dọ́mẹ́ta àti dọ́mẹ́rin lẹ́kùn ní ti bọ́ sùn lọ. ẹni ibi ẹ̀ tó bá ti lọ pé kó tó kú òye mo ti gbà níyàn pé àkókò tí màá lọ yóò màá lò kọjá dọ́mẹ́ta lẹ́yìn irú ibẹ̀ yẹn kó kẹ̀kẹ́ ní ti mú kí ènìyàn. ẹ̀yọ́ ìwé ìgbésí náà bí wọ́n dájọ́ ìwé ọ̀la fún òkè wọn àwọn arìnrìn mú ìwé wọn wọ́n já máa ọ̀gá ló ń sọ yìí pé tí bá já fún òkè ọ̀gá ló padà yọ òkè ẹ̀gbọ́n mi ọ̀kan. aláwọ̀ èèyàn sọ́sọ́ bíi láwọn ọ̀rọ̀ àbáyọ̀ ọ̀gá ìmọ̀ ọ̀dà mú táwọn mẹ́gbẹ̀ẹ́ mo bẹ́ẹ̀ òkú àti ọ̀sán làmọ̀ dúpọ̀ tó ti tra ibòmí ìgbà tó lọ tó lọ náà ìdílé ìgbà tó kọ́ ibòmí ìgbà tó lọ tó dára ìyẹn náà kúkọ ọjà lọ rẹ ẹgbẹ́ òye àǹdà ibi tó lọ ó mọ̀ dáadáa pé òwò lò ó gbọ́ mẹ́ta lọ tí ẹni tí bá lọ sí hajj kókò láti Mẹdínà ti lọ sí pátá ọjọ́ hajj fúnra rẹ̀ gan ìyẹn bẹ̀ fún àkójọ mẹ́ta lọ àbí bàbá bẹ́ẹ̀ tẹ̀ bá tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ fún ọmọ kàwá tabadẹ láti dọ̀ yọ̀ pẹ̀lú ya yóò pẹ̀lú ya eight days of data àbí ó sàn yọ kálukú pé tọ̀ ọ́yá eight day nine day ten day eleven day àbí ó lò lẹ́gbẹ̀ẹ́ nu hajj ìfẹ́lẹ́ bá fẹ́ ṣe kò sí kò sí ní òjijọ́ mẹ́rin lọ àbí ẹ́ tó àlẹ́ ìsọ́lá sọ́lá sí lọ Thank you so àlẹ́sàtà àti lò kọjá jọ mẹ́rin ní àwọn hajj àti omúra tó ṣe táàbí ìsìnkọ́sù àlẹ́bìlọ tàbúkú olùrẹ̀sì kí ìsìnkọ́sù ìlàjì sí àbá so àwọn ti sáà ní jọ mẹ́rin so àwọn wá mú the highest number tán report lọ́dọ̀ àná ibi tí bọ́lọ̀ sọ́rọ̀ ẹ̀wà olùkọ́sọ́kọ́lọ́wọ́ nineteen tán nítorí nineteen ni the highest tó wà reported ibi náà bá ti ń sọ yóò pé báwa náà bá ti lọ bì kan táà bá ti ń lo 19 days àmọ́ ìfọwọ́sọ bá ìfọwọ́sọ yára ìdílé àmọ́ tó lè fẹ́ ẹ àwọn kan mú yìí àwọn kan tó pé ọ̀hún èyí sẹ́yìn náà wí lóòótọ́ àrí nineteen days àmọ́ kí ni sọ́kọ̀ ọdún káàkiri àbálò nineteen days sọ́kọ̀ ní ti fọ́sùn. Ah, ẹ̀yìn àbí èyàn lọ́nà ẹ̀sìn ìta gbọ́dọ̀ tọ́ ṣé ẹ̀yìn kẹta tó bá àtúntà tó lòsùn tó ló sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ náà ó lọ́nà ẹ̀sìn ìdèsí ni ó sì ti lọ́jọ́ mẹ́wàá tẹ́lẹ̀ ló ti kọ́ su ó tó lọ́jọ́ mẹ́wàá lọ sí kí ló ń tẹ̀rọ tó bá ti jẹ́ ìdíjà kòkó lè kọjá ẹ̀ kò sọ. tó àwọn ará wọn àbáàrù ní ìlọ́dọ̀ àwọn sọ̀hábà pé àwọn sọ̀hábà ó ti ra owó wọn lè lọ fún jihad wọn lè lọ fún gbígbóyà ẹ̀fẹ̀ nínú àwọn olè náà wọn gbígbóyà náà lọ jẹ́ ti gọ́ọ̀nà nílùú kan wọn lè rán àwọn pẹ́sà wọn lè ara àwọn táńtẹ́lú lọ lórí àti táńtẹ́lú lórí oṣù mẹ́fà tó mọ̀ tó kọ́ ẹ̀ ìnáwó wà ó lọ Azerbaijan Azerbaijan kò ní náà tá a mọ̀ lórí ẹ̀ ló sì ló kọ́ bẹ́ẹ̀ àsùnkú ọmọ àtọ́kù ìlú ìlú ìlú mi ọ abúlé ọmọ lọ síbẹ̀ òun ló wà nípa ìran mi sí abúlé ọmọ lọ síbẹ̀ fún oṣù mẹ́fà oṣù kọ́sù torí pé wọ́n ti níjọba fẹ́ kó Eh, kíláàsì tẹ́sílò ní àbí tẹ́sílò ní eh, máa wà lórí ìlẹ́lẹ̀ náà wà kọ́ọ̀kù lórí ilé ó blọ́ọ̀kù lọ́nà wò lè kọjá wọ́n wá ń wò pé sọ̀tù tẹ́sílò yìí tí yóò mẹ́rin tí mẹ́rin lọ títí tó kóòtù kan ti kọ́ sí i. so náà àwọn àbá gbogbo ẹ̀rí yẹn papọ̀ mi òun ní irú nǹkan tẹ́ rí o ó ó ní ṣe pẹ̀lú séèkì kéèyàn bá wà ní ìgbéyàn wá. èèyàn ti wà níbi kan gan tó lè lọ́dún kan ẹ̀fọ́ ó sì ti gbé séèkì wọ̀ká sí ìjọ. ó lè wà níbi kan tó nílò ìjọ kan lọ ó ti bá a ara mi yọ. ẹ̀yìn ìpínlẹ̀ ìdáhùn tẹ́lẹ̀ kejì ìpínlẹ̀ ìdáhùn tẹ́lẹ̀ báwọn ẹ̀ tó bá ní ìyàwó tó wà ní àwọn ọmọ wà lọ́dọ̀ ìyàwó tó wà ní àwọn náà wà lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ ta ní ìsọ̀kò ń sáwù wọ́n bá sọ wá dọ́dọ̀ ìyàwó bàbá tó mò ń lọ ilé mò ń lọ ilé bí èdè tàbí gbọ́dọ̀ tó gan lédè tí ò bá fẹ́ jẹ gba ẹ́ tí ò bá fẹ́ gba péérí pé ibi tíyàwó rẹ̀ wà tọmọ ẹ wà pé ní à ń lọ ilé pé ókè bí kì ibo ni òfin sí nílé lórí ilé ìlú wa ẹ̀yọ́ sì gbé dẹ́sà tó ní sáàtì ní sòkò jẹ́mù báàbí ṣùgbọ́n àwọn nǹkan tí ó ti tọ́ pé ìyàwó ìwà àbí ọmọ rẹ̀ wà nígbà rẹ̀ ẹ́ gbogbo tẹ́ ń gbádùn bí ọ̀nà ilẹ̀ ń gbádùn bí báyìí ọwọ́ akọjú mọ́ ọgbà jẹ̀mọ́ orí òkan ọgbẹ́ ìwé aláàrẹ̀ sàrà ń tẹ̀lé àdúrà nǹkan bí èyí ṣe tí ó wà láwọn ẹni tí ọ̀dà pẹ̀lú ìjọba ìgbà níbẹ̀ ìyàwó yẹn ti wà níbi kàkẹ́ ìyìn àti ẹ̀ náà ò ní kò sáfẹ́ òun ẹ́ yẹ èyàn àjàrà ìwà níbi kàkẹ́ ìjọba kò sáfẹ́ òun nísìnyí báyìí ẹ̀hẹ́n ẹ̀jọ̀ tó sáfẹ́ àtàwọn ọmọ ẹ̀jọ̀ tíráàbù tó fóun jẹ́ mùsàfẹ́ ọ̀rọ̀ ìwọ́n náà jẹ́ mùsàfẹ́ ẹ́ ìgbà míì fẹ́ tó fi pé nísìnyí ìyàwó rẹ̀ lọ lè kí àwọn ará ilé ilé wọn ìwọ ọ̀rọ̀ bísíìsì wọn hmm? ìyàwó rẹ lè dára lé bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ mọ̀kàlù ẹ̀ẹ́dẹ́ mọ̀kàlù mú kọjá lójú kí wá sí náà ni ìwọ ní bá tiẹ̀ ẹ̀ gábírì bá tiẹ̀. àwọn níbi tó ti bẹ́ẹ̀ ìyàwó rẹ ń gbé òun jẹ́ kò kí mà níbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tí wọ́n bá ti dé bẹ́ẹ̀ tọ́ ara rẹ yọ ó ti kókó wá àjọ wa ẹ̀ bìkọ́ kí ni tó ti kó ìyàtọ̀ síbi kọjá títì gbàgbẹ́ kọjá à àbí mọ́tò kọ́ bẹ́ àbí kíní àtàbí ìṣòro pé kọ́páàdì wá fẹ́ ibi tá a ti mọ̀ pé kíyàwó bá wà nǹkan ọ̀gbìn tí mò ń yàn gbé ànábì sábà ọ̀sẹ́lá ànábì sọ fún wa pé àtàfáwò ìlà àbùnú làdá ìrìn àjò ìpín ìyà ni ìpín kan mú ìyà ni ìtumọ̀ pé ìpín kan mú ìyà ni pé kódà tí wọ́n fún yẹn ní gbogbo nǹkan tí yẹn bá tẹ̀lé ó sì mọ bí ìpín ìpín rárá láì sí tọ́jú wa nígbà bọ́lá bẹ́tà ìdílé tí ń gbé lọ kò lè rí bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n wá sí pé ìjọba ló kàn fún ọ̀la ti bá ti kí láàárọ̀ báyìí ọkọ̀ fún mi lágbo kan ná ẹ̀ gbogbo àgbo kan ó lè má ju àgbo ọ̀lẹ́ ilẹ̀ àná lọ sí kókó àti lókè rè é ìwà láti bá lọ́kọ́ jí báyìí náà ìtọ́kọ́ máa ń gbé nígbà ẹ̀ ó mà ló òṣèlú òun lẹ́sìn bá àwọn tó wà ní ìlú òyìnbó wọ́n lè sọ pé yàrá ìyá wa ní ìdílé àtúmọ̀ ní ìpínlẹ̀ ìnáyìí láì mo jẹ́rìí àwọn olówó ló kọ ṣùgbọ́n yóò mọ jẹ́rìí dápà àtẹ̀wárẹ̀ nìkan bá kúrò ní ìbàdí ìgbẹ́ náà ló wá dáì àwọn olùdájà ẹ ẹ àwọn ọ̀rọ̀ pọ̀ ní ìbàdí ìbò tó bá lè sanwó ẹ̀. àlẹ́bìnrin àtọ́fà ló ti kà á ìpín kan mú ìyá ni àlẹ́bìnrin wa ni torí méjì yóò mọ sí ìyá yẹn tàbí ìgbà ọ̀rọ̀ àdúgbò àjálà yìí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan yìí bá ti bí àbùkátà kó lọ sí ní ẹ̀rọ àjùmá pàlẹ́ àìsàn ìlà ààrùn kó kan jù lọ bára ní kó wà lọ́yìn tó ẹ̀wọ̀ fẹ́ràn ìlà ààrùn yìí tó bí ìfẹ́ ibi tó lọ lè rìn àjò ibi tó padà sí òkè rìn àjò wọlé ní ara jẹ tó áhàlì yìí ibi tí áhàlì yìí bá ti wà ń kọ̀ èyí ti rìn àjò because ẹ ti dé kọ́ńtẹ́ẹ̀tì nísìnyí lágbájá lóhùn ìyàwó Perdoa com o cantinho que está ali nesse monitor. Que está ali Foi bem que o senhor só estava muito batido, batido, batido, batido, batido, batido, batido, batido, batido, batido, batido,

wọ́n lò bí forty eight uh, miles àbí so àwọn kan lò àwọn ọ̀gá nípa àti sábà fi lò sí kálí. àwọn kan ní náà bá ti dé bìtàn irú ẹ̀ tó lọ sẹ́gbà ẹ̀ tẹ̀lé ìgbésẹ̀ ayé kám ìgbésẹ̀ ayé onírìnàjò ẹ̀ ìgbésẹ̀ ayé kám fẹ́ni tẹ́lẹ̀ kí ṣe gbùrẹ̀ ní káàkùbá ìgbésẹ̀ ayé onírìnàjò yóò kílẹ̀ àdìbọ́ ó tẹ̀sẹ̀ mọ́ ọ̀rọ̀ àti ẹ̀kọ́ ń sàrà kan bọ́ọ̀mù ìtàjọ́ lápò kan má dé ìyẹn lù ní ẹ wọ́n lè fún ọ lẹ́wà kan ráàyè ẹ̀wà bọ́ọ̀mù ọ̀sẹ̀ ráàyè wọ́n sàrò púpọ̀ ọ̀sẹ̀ mẹ́ta lálọ́ bí ọ̀sẹ̀ mẹ́ta ọlọ́pàá àjọ wa bàbá àkúrò gba àyànké kan fi lọ wọ́n náà tó kàn yọ ẹ̀kẹ́. so bọ̀ by the time tó bá ti kó nínú káàmpù tó wọ́ sí ìlú náà fún ọ ní kéèkì pápá àtàlẹ́ ìtàgbọ̀ yẹn ti pé ìwò ìṣáàlù lọ́tàdá máa wà ó orí lókè ìlọ́tàdá máa wà ó èyí wọ́n ti sáré relocation orí tó bá débẹ̀ wọ́n kọ̀ láti ọmọ ní wà á lọ sọ wà á lọ bá sára wọn ló lọ sí ìta ọ̀rọ̀ ìjẹ wọn ló lọ sọjà àwọn àbá ìjẹ ó sì gbogbo tẹ́sí. sábà tí ẹ ta tẹ́ẹ̀rù láwàá ní ká yọ gbogbo nǹkan tá ń ṣe lẹ́yìn ló ń ṣe wọ́n bá pẹ́ fà á lé ìdìbò náà nígbà.

tọ́ba kò ní ìlú ọ̀sùn kan bóyá àìsàn ṣe tàbí kankan ṣe kán wá ti tẹ́wọ̀n. máa bí àtẹ́wọ̀n ọdún mẹ́wàá ọdún kan ní màá ti bá ti dé. èyí ní ọmọ mẹ́wàá lọ́wọ́ la la ẹsẹ̀ kò sí kò ṣe wù wá kọ̀ọ̀kan ṣe wù láíláí kò ní mo gbọ́ tó kàn lè lọ ọba ló ń mẹ́wàá kò sí tó ń torí ìgbésí ayé rẹ̀ kò ní kọ́ torí pé kẹ́kẹ́ ẹ̀rú náà yóò ṣe sọ̀rọ̀ àti ẹ̀rú ìgbésí ayé rẹ̀ kò ní kọ́. tọ́ àwọn tó wà sí kó sáà sọ òní ìgbé bẹ́ẹ̀ náà bá ti délé kù. àwọn táyà kan tẹ̀lé ìlú lóbi ìgbàlẹ́ ẹ̀rọ lóbi kan tà tẹ̀ láti lò oṣù méjì láti bẹ̀rẹ̀ fún tẹ̀yà bá lọ kẹ́yà bá pé ìyẹn lè pẹ̀lú bẹ́ẹ̀ náà ti ṣe kọ́ kọ́dà wọn kò ní fẹ́ ní kàtẹ́ǹtẹ̀ pé ti gbalé tàbí ìlú gbalé náà ó lè yẹjú lọ́la náà ó lè yẹjú lọ́la ẹ̀hẹ́n tẹ̀gbọ́n ṣé kò bá wà nìyí ìjẹ́ ìmọ̀ ẹ̀fẹ́ ìjọba kò ní ìlú kọ́. nígbà tí ìtọ́tọ́ kan yẹn bá ti ba alẹ̀ tó ti gba alẹ́ tí ń gbé àbí tán ti kún nílé tó ti pẹ́ bẹ́ẹ̀ tó kúrò jọ ní ara ìlú kó kó gbìyànjú àti nínú àwọn èèyàn tó ṣiṣẹ́ lórí tó tọrọ pé bí ọba bẹ́ẹ̀ bàtà jẹ́ ọ̀tá pé yóò máa kí ọ̀rọ̀ lọ ni nígbà tí sẹ́kẹ́ náà padà sọ ọ́ òun náà padà fún ọlùfáà rẹ̀ kò bìkọ́ kí ní yẹ̀wò ṣe tú ẹ̀bẹ̀ nítorí ṣe túlẹ̀ pé báwo ni yóò ṣe wà níbi kan lọ́dún kan kò ní kí túmọ̀ yóò ní síbẹ̀ sọ̀rọ̀ àwọn tẹ́ẹ̀ ní wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ọlọ́bìnrin náà kò kò sábà dé ilẹ̀ ní táìmù láti ọba mi irú situation wo ìyẹn wà ní táìmù yẹn náà tó kọ́kà ló wà kìí àgbẹ̀ ní pàtàkì bára rẹ̀ níwọ̀n bá. ọ̀rọ̀ ó sì tún ní ìdíkà bẹ́ẹ̀ lójú àwọn àbáwọn ìfowópamọ́ sàlàyé sàlàyé sàlàyé sàlàyé. ọ̀pọ̀ tí kò sọ lé ìlú wọn bá. náà ọ̀rọ̀ ẹ̀kọ́ ìtọ̀ yẹn. ee ee. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ ṣe rí ẹ̀yìn tẹ́ ẹ bá lọ ní ọdún ibi yóò jọ pé ara yìí adákẹ́kọ̀ọ́ ara ní ìyàwó àtọmọ tó bá sábà lọ ní ọdún fẹ́ràn pé kì í ti tẹ́ ẹ̀fẹ̀ ó pọ̀ jù níbi ọ̀fẹ́ kan lọ ẹ̀sìn kọ́tù torí pé sẹ́wọ̀n pé ẹ̀yìn ò pé kí èyí mọ̀ pé ẹ̀jú ní àdúgbò kan mo ní ẹni ta ìfọ́kànlẹ́ bá kàtí mú kí wọ́n bá bí bẹ́ẹ̀ tàbí ọ̀gbọ́dọ̀ pé kí àwọn ọ̀gbọ́n máa tó ọkàn yóò síbẹ̀ ẹ̀wọ́n lè gbígbọ́ ìmọ̀ fún òkè ilé nù ẹ̀gbọ́n ẹni tàbí àti ọ̀gbọ́n bá ọ̀la rẹ̀ bí ẹwà lè lò lọ́wọ́ méjì lọ́jà yóò sórí àwọn tí ìdàgbẹ́ta fẹ́ lọ yanjú ní ẹ̀ àwọn tó pọ̀ náà bá ti lọ bẹ̀ wọn tó sọ pé wọ́n yá ẹ̀mọ̀ bá ẹ̀mọ̀ bọ́tẹ́ tó ṣe wọ́n náà ti kó ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ wọn ti wá dá kó lé ẹ̀gbọ́n pẹ̀lú wọn tẹ́lẹ̀ wá dá kó lé ìwé tẹ́kùn sáà lóyàwó rẹ̀ àtọ́ ọmọ rẹ̀ wà lẹ́kọ̀ọ́ wọ́n ní ọ á jákùn wọ́n pé ó pè é sọ̀rọ̀ kan méjì oṣù ìwọ ni ọ òjijé lé àwọn ìyàwó rẹ̀ àtọ́ ọmọ rẹ̀ nìkan ni Iye Tọ́ pọ̀lá ara bàbá ó ní ìpẹ̀lú méjì kọlọsíwọ̀n nígbà bí ṣé dítáǹsì láti ń kàn sí bàbá ṣe kọ́sùn rẹ̀ àbí àkàṣe ìlànà. Ṣé ó ní mínímọ́ bíta kàtàrẹ̀ ẹ̀ tó bá bá ti rẹ̀ láàbò gbà pé lágbájá ẹ̀ tó jẹ́ bùbá rẹ̀ àbí tábàtà ti ìlànà. Ọ̀pọ̀lọpọ̀ àbá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pé ó ní dítáǹsì òun là ń lọ níbo tí máa ẹ̀ka lọ ní tó lọ ní ọgbọ̀n ìgbà ọ̀pọ̀lọpọ̀ ọlọ́sán ìpín ìyàrá ti di kéwìn rẹ̀ ṣe ń tóbi forty eight miles ẹ̀ orílẹ̀ àjò ìlú bá lọ. aláwọ̀ díẹ̀ ìfọ̀kànlá nínú ìwé ní àrùn ẹ̀rọ náà ti nà àwọn tọ̀tọ̀ kì í ṣe ní táà. ẹni ìgbẹ́ ìgbẹ́ ti ń lọ ìgbé ní ìgbé yẹn wá àwọn aráàlú ni wọ́n ń ta àti ìrìn àjò níta ní kọ́tọ́ọ̀nù yìí pé tí wọ́n náà bá fẹ́ kó lé náà pé ìsìn máa wò wọ́n fẹ́ kó lé àwọn ìgbàlódé bá fẹ́ lọ pé kò lè má dàgbére gan wọ́n fẹ́ wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n lọ mú sí ṣọfẹ́ pé à ń lọ. àwọn ìdá ìdí ìfẹ́ à ń sáájú lẹ́ máa ń sọ níbẹ̀ àwọn àbá ilé àwọn ìgbé ní níbẹ̀ ẹ̀yìn náà bá ti wò ó lóòótọ́ dísáǹtì òde kí ní ṣe ń gbàgbé pẹ̀lú dẹ́lọ́mẹ́ntì lọ. gbogbo ìta yìí lónìí tó di dẹ́lọ́mẹ́ntì délé bí èèyàn bá wà ní kó wá sí yìí tí kò ní bí wà láyé wà kó tó mọ̀ ga lọ. àhán ẹ tó bá ti rí dáńgbó ọba àtùwàlẹ́kù àtùwàlẹ́kù dáńgbó ìgbà àtùwàlẹ́kù òdí ní mọ́lá gba àtùwàlẹ́kù gbogbo bí tá à ń pè ní àdúgbò lónìí ìlú ẹ ẹ mọ̀ pé baálẹ̀ lé ìlànà rẹ̀ eré bàbá lẹ̀ mọ̀ lọ́dọ̀ rẹ̀ ta àdúgbò ìlú mi lọ àwọn baálẹ̀ ń sọ̀rọ̀ baálẹ̀ wọn ní ìgbàlódé lórí ìlú ìgbésí náà lọ́dọ̀ àìsàn rẹ̀ ti di baálẹ̀ ó ti rí kẹlẹ́rù dábàá tẹwárí sí ìtọ́lọ́ tẹ́wọ́ wa lùkà dísáǹtì tẹ́yìn ó kó kọ̀ sí dàpé yẹn fi bá lè ju kí ìtọ́lọ́ mẹ́rin wọ́n ti lù ẹ ṣe tàbá ń travel ẹ máa wọ pé kan welcome to ilé wọlé ẹ ẹ ní kí ìrìn two minutes wọ́n gbé welcome to èmi dire àwọn ìdílé kékeré náà ti welcome to ká lóko welcome to gbogbo àwọn tó bá lóko lè kù làwọn tó welcome to nítorí pé àwọn ẹ̀kọ́ ìgbòho lórí tẹ́lẹ̀ ẹnìkan tó bá rìn ẹsẹ̀ wọ́n fi ń wo pẹ̀lú wọn dá ẹnìkan tó wá rí ìlú náà wọn tó tó bá rí ẹ̀ ń dáwọ́ òun ni pé tó bá ṣe ó yóò káàdù tó wà lẹ́sùn lẹ́sùn pẹ̀lú táàmù lẹ́sùn ò tó lè mẹ́ta tó bá rà fún wọn nílẹ̀ wọn. ìpínlẹ̀ ni a bá ń kó láti ìlú lọ sí ẹ̀mú wọn lè ṣáájú. ọ̀bẹ yẹn a bá kó láti ìlú lẹ́gbẹ̀rẹ́ àti wọn lọ sí mọ̀ọ́ta ó sì lọ sí pé àtiwá ní kò lòdì ọbẹ̀ tó ní sí láti ń ṣe ìlú nìkú yàrá ṣe wọ́tẹ́lẹ̀ ẹ̀ tó àwọn ọmọ yẹn ké ṣe ti ká ẹni gbèsè láti lọ sí yorùbá ọyọ ìyẹn tíráàpù lọ tọ èyí ló mọ ní ẹ̀bá rẹ ẹ bọ̀ máa wá dà lóko ẹ bá kẹ́ ẹ ti táàmì bá yẹ kó àá pípa ẹ bá ti bọ́ sí ìlú ayé kó gbà á ìyẹn lè rìn ìrìn kan náà láàrin ìlú kan náà tó pọ̀ ju mílíọ̀nù tí ìyọ̀ wọlé láàrin àwọn ọ̀dà kan lọ tó dúró sára. Bẹ́ẹ̀ bá fẹ́ rìn láti ìgbà bá fẹ́ rìn láti ìlú ọ̀rọ̀lọ́pà. Èyí ó fi gbé ẹ̀ṣọ́ àrùn. Ó lé ní ìdí tí ń ti ta láàrin Ìbàdàn. Nígbà tí wọ́n lò wọ́n. Tẹ̀lá wò lọ ní ìlú ìlú ọ̀dọ̀ pé ó ń gbà Ẹni tí ń lọ sí Bàdàn ó ní ìdí ìlú Bàdàn. Ìwọ́n ti pọ̀ wá láti ìgbìnà kan. Wọ́n ní àgbẹ̀ ó gbọ́ pẹ̀lú ìgbọ́ pẹ̀lú ìdí kíláàsì ní kúrò kó lọ sí ìjọba pẹ̀lú ẹ̀ mọ́ déèyàn bá ní agbára rẹ̀ kí ìjọba kò sí kó ṣe é lẹ̀ ọ̀la tó ọ̀rọ̀ ọ̀gbìn àti bàbí láwọn bóyá kí n lọ mọ́tàbí náà máa yẹ kí wọ́n máa mọ́tàbí náà yẹ kí wọ́n máa láti ṣàlàyé ọ̀gbìn àti bàbí gbogbo nǹkan àwọn díẹ̀ sọ̀rọ̀ tó bá ti gbé. ká ní àwọn oríṣi tí mú yẹn ti kọ̀ bí àtìgbà ní àwọn ìgbẹ́ náà. àná èèyàn ní ọ̀hún àlùyá náà èèyàn ní ọ̀hún ẹ̀ àṣà ìyẹn ti gbé jì pé mẹ́tẹ̀ẹ̀ta. àná èèyàn ní ọ̀hún ẹ̀ àṣà èèyàn ti gbé jì sọ̀rọ̀ bẹ́yà bá dí ìrọ̀ orí ìrọ̀ bóyá lẹ́sẹ̀ ó yẹ kó fi bàtà ẹ̀ta kó rárá mi àbó yẹ kó jòkó lẹ́yìn ẹ̀rẹ́ lábẹ́lẹ́ kejì ẹgbọ́n mi ní àwọn nǹkan tó ṣe wí pé kì í ṣe àrùkánù sọ̀lá tí kìí ta fílà fi hàn kéèyàn ké bá jẹ́ àfilà rẹ̀ kéèyàn tẹ̀gbẹ́ sí ìwàm fílà rẹ̀ kéèyàn tẹ̀ rúkú fílà rẹ̀ kéèyàn tẹ̀ rúkú fílà rẹ̀ kéèyàn bá ní ti ẹni wọn tó jẹ́ fílà rẹ̀ sáré yóò sáré òwe ọ̀rọ̀ kọ̀wé àgbà yóò lọ sí èèyàn yòówó rákà ní gbogbo wa rákà sí ẹ̀sìn ní pé èèyàn lọ kó kó ẹ̀sìn ẹ̀ ọ̀nà ìlọ́ mi ṣe. tọ́ àmọ́ ọ̀gá táà máa ń ṣe ilé fún náà ní wàhálà àwọn tó jẹ́ wà nípa àlùsọ̀lá àbáwọ̀ lórí ọ̀nà yẹn ní àti ìṣàkà. Hmm? àwọn ọmọdé tó ń sọ̀rọ̀ àti náà lọ ẹgbẹ́ mi ìlànà tó ṣé ẹ bá di bóyá ní kẹ̀kẹ́ ìmúra káyọ̀ ní o ti bá ẹ ti di ìrọ̀kùn báyìí lọ́dọ̀ tó ti kó. àbí níbi ó yẹ kí èèyàn kó má jòkó lẹ́yìn rákà alákọ̀ọ́kọ́ àti lẹ́yìn rákà lẹ́ẹ̀kẹta ọwájú kò sí tàṣà òdò ó gbà ní ó ti lérò fún un ẹ̀gbọ́n mi àbí ó wà lórí náà lọ òye ṣá tó ó lọ́dọ̀ máa lè tẹ́yà máa ẹni ká tẹ́yà máa kọ̀ọ̀tà fi tẹ́yà ti ìyẹn bí ọ̀nà ìwé yóò ṣe pọ̀ fún ẹ ẹni yóò mú kò ìkàlẹ̀ méjì wá kọ́ọ̀tà sàdámà kò ní sàdámà ẹ̀gbọ́n mi tàbí ó dé sórí sàdámà báyìí ọ̀ ọ́ ti tàṣà lọ kó kà sàdámà lọ yóò àpò ìkàlẹ̀ náà wọ̀ yóò ti bá ọ̀gá rẹ̀ láti bá àtúntò náà tó o rẹ̀ lẹ́sìn ní o bẹ́ẹ̀ ìgbà àkàlà mọ̀ ní ìṣẹ̀ṣà òun ni o lè pé nígbà láti máa àbúlé ìṣẹ̀ṣà òun ni o ti sọ̀rọ̀ ní ẹgbọ́n mi ọ̀mí tó bá dé ìrùn tó bá dé ìrùn kú bí ẹ̀ àgbé ojú ní ẹlẹ́ẹ̀kẹta ìṣẹ̀ṣà òun ni ọ̀tọ́ bá gbogbo kọjá tó fi jauh yàwó gbàgbà yá sábà jadi tẹ̀lé ọba àwọn àgbà tó fi ọwà kára ó sára wà sábà yìí ọba àbúrò kan bí ìṣẹ́ ìmọ̀ ó wà sára ini? òbí kàtà ini. náà. tọ́ tó bá ṣe yìí méjì níbi ìwọ̀n ní má dàpọ̀ máa lè sọ wípé tó bá ṣe ní bàbá ṣe méjì báyìí tó mọ̀ tó sí mẹ́ta mú sí àbẹ́rẹ́ ẹ̀

àwọn eléyìí tó ẹni tàbí bá ti ṣe ìrètí mínímọ̀ lọ́wọ́ wọn. ẹ nà. ee ee. ọ̀hún ọ̀dẹ̀ tí bá ti ṣe ìrètí mẹ́ta lòún dàgbé ìtumọ̀ ẹ̀ pé yóò bá pé méjì lòún mo yóò wá mú wá ní mo wá pé méjì bọ́lá pé ní òun ọ̀rọ̀ òkú mẹ́rin lè yóò mú wá ní wá pé òkú méjì sọ ìwọ́n òkú mẹ́ta ni yóò mú ẹyọ kan wá fún ẹgbẹ́ èyí ó kí pé lórí bìlíìfù tó yẹ̀tẹ̀ fún yẹn ẹ̀ yóò tẹ̀ wá ṣe pàdé so ìyẹn ni ọ̀rọ̀ àbálẹ̀ ó tẹ̀lé pé níbi bá tọ̀ yìí àlàyé díẹ̀ bẹ̀rẹ̀ nínú pé ní àkọ́kẹ́ gbogbo gbàlá àwọn ọ̀gbìn ní wọn kò náà wọn ní wọn yẹ kàdé fi ìlú báyìí ṣé àlàkọ́ ọ̀la wọn padà sí àwọn àwọn ọ̀gbìn wọn pa. mùsùlùmí táwọn àbọ̀yá ń kírun mùsùlùmí àwọn àbọ̀yá ń kírun ọ̀wà fún kẹrin ìfẹ́ yìí yé ti mùsùlùmí táwọn àbọ̀yá ń kírun lẹ́ẹ̀kẹ́rin mùsùlùmí táàmù tí ò kẹrù ẹ̀fẹ́ lò tẹ́wọ́ kí ìdájọ́ ọ̀rọ̀ papọ̀ yìí wá tí a bá ti lè gbà pé mùsùlùmí bá léèyàn ẹ̀ ní ìdí pé tẹ́ ẹ̀ mà bóyá kẹrù tẹ́wọ́ gómìn ìtẹ́ ẹ lè máa dúró lórí bá àkókò àkókò wa kó láti ìgbàlá mùsùlùmí tá a wá mọ̀ sí èsì ọ̀hún bọ́ mùsùlùmí tó fẹ́ àmà nígbà láti fẹ́ mùsùlùmí ẹ̀ o ṣẹgbọ́n mi situation méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni sẹ́wọ́n tó kiri rẹ̀ òun ni wípé tẹ́ ẹ bá lọ pẹ̀lú pressure tẹ́ di ní ìjọba ní iṣu òun ni wípé tẹ́ ẹ bá travel níbi ọlọ́mọ oṣù ẹ̀sán táwọn kan bá ní accident tá a wá wo káàdì wọn bóyá wáyé àgbàdo àbúwá sì ti ní kànáà fẹ́lá ṣe táwọn abéèrè pé tó kéwòn ẹ ní ìdìbẹ́ náà ápùlù ní ilé iṣẹ́ mùsùlùmí ni ápùlù ọ̀rọ̀ máa kéwòn lẹ́nu èyí ò lẹ́sìn balẹ̀

nígbà ẹ̀ẹ́ tàbí a ti mọ̀ nǹkan míì mọ̀ tó tako nǹkan tó ń pròfẹ́sì nù ìyẹn làwọn wá gbé ìdájọ́ rẹ̀ lórí lórí ẹ̀gbọ́n tẹ̀ nígbà rẹ̀ bá ti kú àwọn ọmọ fẹ́ sàánú wọn kọ́dà tí òye ṣe yóò máa parọ́. olórí ha ó sì wọ́n lọ́dún láti lẹ́nu ẹjọ́ kí ó fẹ́ kí ni o ó fẹ́ kẹ́ sàánú rẹ̀ náà ó fẹ́ sàánú rẹ̀ nígbà tí wọ́n yẹ kí ẹ̀rọ tó bá ti dirẹ̀ wọ́n wá fẹ́ dà mọ́ ọ ní sórí sílà àpá àjọ ẹ̀dọ̀ tẹ́lẹ̀ àwọn ọ̀gá wa ní ilé ìjọba bàbá rẹ̀ tó ń sila ọ̀rọ̀ wa tó ń sila àgbà tó ń sila kọ̀ọ̀mù kẹ ẹ kú kẹlẹ ìgbà tó ìgbà tó rẹ. Ọlọ́run ọmọ ọkọ̀ mi ọmọ ọkọ̀ mi ẹ kó burú jáì kó sì tó yẹ ìyá fún ẹsẹ̀ ìkọ̀mí sàtọ́rọ́ ni. Yẹ́n kí ló dé pé ìsìláàmù yóò máa ń gbàdúrà kí ló dé àbá máa ń gbàdúrà. yìí. Àdókò wà lọ́nà rí wọ́n bí àná àná bí àrọ́lá ìgbà. Wò ó mẹ́rin kan bá dé báyìí tó bá fẹ́ gba dúkìá rẹ̀. Àná bí kọ̀ bàjá wọ́n kò ní jẹ. Yìí ṣe sáà ti sọ fún wa ṣé kì í ṣe pé pàtàkì ọba àjà àwọn olóògùn mi ni mo máa jà ṣàtìsọ́bọ́ ìbílẹ̀ tó ti mọ̀ nù ṣé ó tẹ̀ ṣé ìmọ̀ bí ẹ̀rọ ẹ̀fà tó jà ní ṣé káàdì òkú ẹ̀rọ mo ti jà rẹ̀ ni. pẹ́ẹ́sì àwọn ìjọba kò ní ìkẹ́ nìyẹn gbé wọ́n ṣé òun bẹ́ẹ̀ rúdà ní pé ilé ẹ̀rọ ẹ̀fà tó jà o ṣé mo wà láò láti

nílùú ànábì àlàfo àbẹ ẹnì kan wọn ló ń dáàbò àlẹ́ ìpadà wọn rọ̀ pẹ̀lú àlẹ́ ìwà tó ẹ̀kọ́ fún àwọn àpèlú bá ti tó ohun kóòtù tó wọ́n lọ́wọ́ yìí kóòtù tó ti yára kóòtù tó wà lókè lọ́wọ́ bàbá gbọ́n lórí. àlẹ́ ìwà tó jẹ́ láàpẹ́ ẹni tó bá ná gbàgbọ́ ilé olú ní pàpọ̀lẹ̀ sáńdà láhùn pàpọ̀lẹ̀ sáńdà láhùn ó ti bọ́ fún wọn àyàpọ̀wú àìlà káyọ̀ gbé tàbí tán bá ṣe bẹ́ẹ̀ à ní fún wọn pé wọ́n sàn sí àti wọn yọjú mùsùlùmí bá wọ́n lọ sá ah, ó lẹ́gà ní sẹ́wọ́n bí pàpọ̀lẹ̀ sáńdà ó ti tọ́ tọ̀ kọ́ńtẹ́ǹtì àti ìdìwà nù fún ìyẹn bá dé bá dúkìá tó bá wọ́n nílò àyíká mùsùlùmí dàgbọ́n ah fóun náà bá bá mi jà ń kọ́ bá bá kọ́ ìwọ náà bá jà tó bá pa ní ìtọ́ ẹ̀sìn bá àtó bá pa àwọn ìṣẹ̀lẹ̀ ní ìwọ̀n bẹ́ẹ̀ bá bá kọ́ àìlú náà wà wọ́n fi fọ́ permission action tó lè ṣe kì í kì í sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀dún ẹ̀ṣẹ̀ permission wọ́n ti tó wà lẹ́yìn kékeré ọ̀sán kí ẹ sọ pé òfin kan ti wà ń lẹ̀ sáà ẹ má àdé tó ní ìtura àdúrà ìdí mùsùlùmí rà eléyìí yóò ní mùsùlùmí ó ti wá ẹ tó ti bá léèkì ráìlì ìjẹ wọ́n wá ní báyìí. ṣé ọ̀rẹ́ bá ní ẹ̀ ẹ̀ lọ́dọ̀ àti sọ́rẹ́ oníbàwọ̀ sí ìdókòwò sí ẹ̀sìn wa wípé ṣe bí èèyàn lè mú orí ìjọba láti. àbí ìbọ̀lù tó kàkà èèyàn lè ká orí ìjọba láti. òyìnbá báyìí tó ti bì ọ́ tó ti bì ọ́. Ìyẹn lè sílẹ̀ pẹ̀lú kọ̀míṣà pé kò sí rìpọ́ọ̀tù ọ̀rọ̀ rẹ̀ báwọn aláṣẹ tí wọ́n ṣe àdìgbò. Òun ni kéèké sọ̀rọ̀ àwọn ọ̀gbọ̀nmọ́lá ó sì mọ́ sára rẹ̀. Ó bá tọ́ ẹ̀rọ ní ẹ̀rọ ìjà. Wọ́n wá sọ ọkọ̀ padà bá lọ́dẹ̀ nù. Bàtà bàtà alábọ́lá yóò bá lọ lọ. Òun bàtà ó lọ́dọ̀ ànẹ́bí ó lọ́dọ̀ ànẹ́bí. Nígbà tó lọ́dọ̀ ànẹ́bí kan aláṣọ wọn mú aṣọ aṣọ yẹn wọn déédéé pé ìyáàdì gbé wọn fi lè lọ́n ṣe àdùn lọ́wọ́ sí lọ́wọ́ ọ̀sẹ̀ ìmọ̀lẹ́ ti náà yẹn lè gbé tẹ́lẹ̀ lọ́wọ́ ìdẹ́yìn ó fi ló ti pé yóò tó Thank hmm? you.

six hundred thousand so then divide by twenty yẹn dìbàrò kan so kẹwàá divide six hundred thousand by four wàrà sọ ìdé yìí ó gbé táàbì sọ pé ah, ọ̀tọ̀ mínímọ́ọ̀mù tó lè gbé táàbì bá kápọ̀ tó wọlé wàrà sí ìta wọn. Sebenarnya kalau orang Jawa itu kata kau itu orang itu lalu lah. Eh, jadi jauh, oh, itu orang itu orang. Orang kita tak tak tak nak, kita kita dia lah. Semua macam kawan kita, kita orang kita orang kita. Eh, kita, eh, bodoh dia ó dàbí sáláì ẹgbàgbọ́ ẹ̀jì lọ́wọ́ kan náà ló ẹ̀mọ́ jì lọ́wọ́ ànábì fàhálà ọ̀gbà àlàáfíà yìí ó bá ti sọ olú wa ó bá ti délé ó yẹ kó sábẹ̀ ó tún délé. ìdí mo fẹ́ lò fún ni ẹ̀tọ́ èyí tó dáa jù náà lè gbé jọba lágbára tó lè wù láǹdẹ nù ọmọ mi dúkìá rẹ kò ní bọ́ bí dúkìá rẹ náà ti lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lẹ́tọ̀ náà ti bẹ́ẹ̀ náà lẹ́tọ̀ tó bá fi fẹ́ gba dúkìá ń bá òun fà yóò fi lé tiẹ̀ ní ìtẹ̀kọ̀ tó wà sí òde ó lé bá ìgbà tó sì lẹ́tọ̀ ọlọ́run ti sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ti bá àwọn ìyá wọn mo rò bọ́dà bá ọ̀pẹ́sọ̀ tó wà ní ìbàyí ok pos àti ẹlẹ́kọ̀ọ́ wákàtí pẹ̀sà tó dáná ó dé lóòótọ́ àbọ̀bọ̀rọ̀ pọ̀ láàrin ìlú ẹ̀ta àwọn tó wà ní kò sọ lọ́dọ̀ tèmi tó ẹgbẹ́ ni mo gbé wáyà àtàfẹ́ ni mo lọ́dọ̀ tó ṣe bíbẹ̀ lẹ́yìn láti ní wọ́n ló bá yóò kó jáde yóò jáde gàgà kò sọ lọ́dọ̀ tèmi à ṣe à gbàgbáàdì gbàgbáàdì láì ní àbí owó ìbàdí transfer rẹ̀ gbàgbáàdì láì lọ́dọ̀ tèmi àwọn àbáta ni kò sọ pọ̀ káàmà sọ. bọ̀dọ̀ ti bẹ́ẹ̀ kọ́ ò kó bá mi sọ ò kò sọ ó sọ wípé o ò ní lo káàdì owó ló yá o ó yáwó báyìí owó náà lọ́wọ́ fẹ́ dá padà kọ́ ọjọ́ pé ẹjọ́ sáré fún five thousand ẹ̀ ẹ̀ máa ti transfer sí sẹ́gbọ́n mi ò ń yáwó nìyẹn ò ń yáwó nìyẹn tó o bá ti fi ń yáwó déédéé ní tó o bá yá náà ló ń lọ sáà bẹ́ẹ̀ bá ní fún náà bẹ́ẹ̀ bá ní fún yàn náà já tágìtì ní no problem tó bá ṣe fẹ́ tó bá já tágìtì èyí ó fi tágìtì ó ń ta lọ́dọ̀ òkè ẹ̀gbọ́n tàbí ó já tágìtì lọ́dọ̀ òkè ẹ̀jẹ̀ pé ẹ̀sìn ẹ̀lẹ́fẹ́ lọ́wọ́ kọ́ọ̀tì mo fẹ́ lọ gbogbo tó bá já lọ ẹ̀rẹ̀ ìwọ̀ ló bí ẹ̀ ọ̀tọ́ ẹ̀ pé ìpẹ́ tó bá bẹ tó bá jẹ́ kọ́ọ̀tì bò ẹni tó fẹ́ ṣe transfer ọgbọ̀dọ̀ tó bá gbé ìwọ̀ kọ́ọ̀tì yóò ní ṣe pẹ̀lú owó tó yá kọ́ọ̀tì ọ̀ ẹ̀ tó kò káàtì mọ̀ lọ́wọ́ lórí ọkọ̀ ẹgbẹ́ ìmọ̀ ojú ojú kíkọ́ àwọn olórí káàtì náà ló bá kú kí ẹ̀ bá fẹ́ bá káàtì lọ́wọ́ yẹn ní ìjọba lọ fẹ́ dá káàtì padà ọwọ́ ní bẹ́ẹ̀ ok this year we got it there are five thousand ẹgbẹ́ káàtì rìbárì ẹ̀ kọmọdítì gbọdọ̀ wà sáfìsì gbọdọ̀ wà fún àbálòpọ̀ ṣe ìdòwò kọ́dà àjọgbọ́ yìí wọ́n ní ṣẹ́fẹ́ yìí ṣe ìdíje bá jẹ́ ìkàlù ìfọ̀n ìbádìí ọ̀sẹ̀ ní ìpínlẹ̀ láti fún pàrọ̀ yìí lóṣù rẹ̀ nínú bẹ́yẹ̀ ní ilé ìjọba tó lè jà bí nǹkan ṣe wà ẹ̀lẹ́ táàbù ọ̀dọ̀gbà ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó kù náà tó sọ̀rọ̀ bóyá wíwẹ̀ ní náà jà ọ́ àwọn jà lọ́wọ́ ara tó sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n sì láti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ara bánibáni oṣù bánilára àwọn ọkùnrin owó. sọ̀rọ̀ àìsí gàrí ọ̀hún sọ pé ọ̀gá yìí ṣègbè yóò ta lórí one five problem lọ́nà ṣé ìkànnì àti àpòyí láwọn wà láàbùlà àti ibra ti change from one point to the other ṣé ìkànnì àti ọwọ́ àti ọ̀gá àgbà ìkọ̀ fún wọn àti àtúntà nígbà yìí kò fi gbà láti ṣe é. wọ́n wá ní ìjọba ọwọ́ àwọn olùbá yàtí ta gàrí ẹ̀jọ̀ onígàrí wọn kò sí gàrí lẹ̀ ẹ̀gbọ́n pẹ́tọ́kì ẹni gàrí ni ó lẹ́yìn kó wá fún ọ ní 1000 thousand pé one thousand ẹgbà ẹra wọn ẹra gàdí níta bẹ̀rẹ̀ ọwọ́ ara gàdí tá kó máa wá expect pé àwọn wọn pa ìlẹ́bí fún kò tàbí kan orí olówó yẹ kò ní gàdí níta tó kọ lówó náà tó bá kọ ní gàdí tó kọ lọ́wọ́ tí ò bá ti ní gàdí tó kọ lówó owó ni wò ó ti jẹ́ kan ojú ọ̀run dídí orí ọ̀rọ̀ náà ló kọ̀ ọ́ owó ìwé ìtàkùn tó bẹ̀rẹ̀ wà